الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل ليني علي أونتياتك سواجي الكذب منهي عنه ومن قبائح الذنوب irọ́ pípa olúwa kọ́ ọ ànábì kọ́ ọ sallallahu alaihi wasallam kọ́dà ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó burú nínú àwọn ẹ̀ṣẹ̀ tó burú ní rọ́wà o. lákìn ṣùgbọ́n o in kana fihi maslahatun shar'iyyatun rajihatun kal-islah bayna az-zawjayn aw bayna an-nas bima la zulma fihi. أو الكذب في الحرب مع الأعداء فيكون جائزا برجل بنتوينا olùwà wa fi àyè pé a èyí tí ó bá wọlé sọ́kàn nínú àwọn tá a fẹ́ kàkàlẹ̀ yìí o alẹ́sìláàhì bẹ́yìn ẹ̀nà a fẹ́ ṣàtúnṣe láàrin àwọn méjì eléyìí ń farigá ń tutọ́ sókè ń fojú gbà tọ̀hún náà lóhùn ní gbà àwa wí nǹkan dáa kọ́dà bẹ́ẹ̀ni kejì òwì alówì ń pa ẹnì kejì alọ́báhùn náà ní ya nǹkan báyìí ló sì wí ń pa rẹ tó dà ẹ mọ̀ pé rọ́nà nù olùwàyọ̀ǹda arú yóò tí ó mú àtúnṣe wá. àbí láàrin ọkọ àtìyàwó ọ̀rọ̀ tọkọ bá sọ fún ìyàwó rẹ̀ pé dùnú èyí ìyàwó sọ fọkọ náà tó fi dùn nínú àbí tá a fi parí ìjà láàrin ọkọ àti ìyàwó. yóò ná ò burú àmọ́ o àfààní bíi máa láàzólí ọgbọdọ fi yìí ọgbẹ́ wí yìí ọgbọ́dọ̀ lábòsí o ìyẹn ni pé àgbọ́dọ̀ ṣe ń o à ń ọkọ ń sọ̀rọ̀ fún ìyàwó ni ìyàwó ń sọ̀rọ̀ fọ́kọ ni tí tayọ pé kàtúnṣe ó lè wà kí ó lè a wà fi kó bá ẹnìkan àwọn méjèèjì o àbòsí ọgbọdọ wọnú. No èyí tá a lọ́lẹ́tọ̀ iná o ara ibi tọ́lọ̀ tún ti yọ̀ǹda ní yàrá wí ní tí ò rí bẹ́ẹ̀ alikẹ́bìbò fèlè hárùbì máa àdá bàbá wà lójú ogun pẹ̀lú àwọn ọ̀tá ìdí ń jogun òun ní ẹ̀tàn kákanra wa ni àní sọ fẹ́ni tá a bá jà pé ìyá agbára tí mo ní ni ọwọ́ àbí ó ní ẹ̀sọ́ yìí gbọ́n tẹ̀ ní ẹsọ yọ ọmọ ogun tẹ ẹ ní wọn ní a máa pààrọ̀ ẹgbẹ̀rún la ní o kódà nínú àwọn armored tanks wa o mẹ́wàá la ní lóòótọ́ àmọ́ mẹ́fà òṣìṣẹ́ máa ń bẹ o islam ìfẹsìn dẹdẹrin o islam ìfẹsìn kí ni mo pè òun ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí ọmọ ti ń wí lónìí ẹ fara balẹ̀ ẹ kò sí ní ti ń bẹ nínú ìsìláàmù pé bí a bá nídìí ká sọ̀rọ̀ bòńkẹ́lẹ́ láàrin àwa mùsùlùmí ká má sọ ọ́ gbogbo tí o sí nípìnlẹ̀ tẹ́ǹtẹ́ ń bọnú ẹ̀sìn tẹ́ǹtẹ́ mọ́níhàjì yìí kọ̀ dáa ẹ kó bára yẹn kó bá ìsìláàmù. àwọn tí ọba jọta wa á wà máa jókòó pẹ̀lú wọn máa sọ̀rọ̀ á máa sọ gbogbo àṣírí wa fún wọn. ọlọ́run ọkọ wa bẹ́ẹ̀ o ànábì ọkọ wa bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam tọ́ ọlọ́mọṣà àgbẹ̀ tí wọ́n gbọ́ kí wọ́n tó ba nǹkan jẹ́ jù báyìí lọ wọ́n ti bàjẹ́ ọ̀rẹ́ bí kí wọ́n tó ba nǹkan jẹ́ jù báyìí lọ pé tẹ̀ǹfẹ̀ ló bàjẹ́ iná tó tẹ nímọ̀ ń pẹ́ bí tí láàka yín ò dé bí tẹ́ ẹ̀sìpírẹ́ǹsì yín ò dé farabalẹ̀ lọ́mọ sàṣàmànà yín àtàwọn náà alifawaid àwọn àǹfààní ni tààrí mu ìwọ̀n tá a kà yìí. alùwùlà alákọ̀ọ́kọ́ jawazu kẹ́bìbì lil-islahi bayna an-nas lima fihi min al-maslaha ash-shar'iyya al-'azima lima fihi min at-ta'lifi bayna al-muslimin. àti bàbá wí tí bẹ́ẹ̀ tó ń jẹ́rọ́ tọ́wá ṣe pé nta torí ẹ̀ ṣe ni kásàtúnṣe láàrin àwọn èèyàn maslaha ńlá ńlá nù interest nù interest ìṣẹ̀ríà nù ìṣẹ̀ríà fẹ́ ká ká establish nù èyí ń lè mú kí ọlọ́run ọmọ gbìyànjú àyèsè tó wí báyìí ọlọ́fẹ́ràn rẹ̀ wọ́n náà mọ̀ pé kò fẹ́ràn rẹ̀ nà kátùntì ọba àwa ni àsáàníyà ẹlẹ́ẹ̀kejì jawazul kadhibi fil harb li'annahu min hiyal bàbá wà lójú ogun lójú ìjà a lè parọ́ o fọ́ta o eléyìí ń bẹ nínú mọ́síláhà ṣẹ̀ríà o àǹtí ṣẹ̀ríà faramọ́ o torí pé mẹ̀nìṣẹ́yà lè lárùn inú ti ń jẹ́ pé táktífì ogun ni o strategisi ogun ni o kọ́ mẹ́jẹ̀wọ́ bó ti mọ̀ fún ọ̀tá rẹ o asálìsà ẹlẹ́kẹta jawaazu kẹ́dìbì rọ́jùlì àlàmúrọ́ àti yìí wàlìmọ́rọ́ àti àlà zawjiha fíìmà là zolima fíhì wàlà zọrọ. inú tó lẹ́tọ̀ọ́ náà òun ni kí ọkọ pọ́nra rẹ̀ fún ìyàwó rẹ̀ ìyàwó náà pọ́n rẹ̀ fún kínní ọkọ rẹ̀ ní tí ó mú inú wọn dùn síra wọn fíìmà làzólìmà fíìhì wàlà dọ̀rọ̀ pẹ̀lú májẹ̀mú pé kò ní lábòsí nù o kò sì ní ní kò bára ẹni nù o ní ẹ̀bá ti eléyìí náà láàrin ọkọ láyà ìwọ̀n tọ́lọ̀ àtànẹ́bí rẹ̀ já mà pé sọlọ́lọ́ àwòsálà kò burú ni o ọlọ́mọṣá sàlékún àgbọ́yé ẹ̀sìn wa fún wa o gbèyìí tá ń gbọ́ yìí náà lílò làǹfààní ẹ̀ ọlọ́mọṣá ṣe lílò rẹ̀ rọrùn fún wa. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم